أعوذ بالله من الشيطان الرجيم فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماء والأرض أم من يملك السماء والأبصار أمن يملك السماء والأبصار ومن يخرج الحي من الميت ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فما بعد فماذا بعد الحق إلا الضلال فماذا بعد الحق إلا الضلال فأنا تجرمون كذلك حقت كلمة ربك على الذين فتقوا وأنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق قل الله يبدأ الخلق ثم يعيده فأنا تؤفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا الظن إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افترى قل فأتوا بسورة من قل فأتوا بسورة مثله ودعوا من استطعتم من دون الله إن كنتم صالحين بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتيهم تأويله ولما يأتيهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظروا كيف كان عاقبة الظالمين فانظروا كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم قل من يرزقكم من السماء والأرض من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون وذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا ضلال فماذا بعد الحق إلا ضلال فأنا تصرفون ذلك حقت كلمة ربك على الذين فسقوا على الذين فسقوا أنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيد قل الله يبدأ الخلق ثم يعيده فأنا تؤفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق يحق أن يتبع أما لا يهدي أما لا يهدي إلا أن يهدى فما لكم كيف تأكلون وما يتبع أكثرهم إلا الظن إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب وتفصيل الكتاب لا ريب فيه من العالمين لا ريب فيه لرب العالمين فإن كان شكري نعمة الله نعمة علي له في مثلها يجب الشكر علي ألم في مثل آية الشكر فكيف بلوغ الشكر إلا بفضله وإن طالت الأيام واتصل الأمر وإن طالت الأيام واتصل العمر إذا كان شكري نعمة الله gbogbo ìgbà tẹ́nì kọ̀ọ̀kan wa tá a bá ti ń da ojú ọ̀pẹ kọ lọ́hùn. bá a ṣe ń fún látara àánú tó ṣe fún ìdá kan náà نعمة الله نعمة علي له في مثلها يجب الشكر gbogbo ìgbà tí a bá ti ń dúpẹ́ fọ́lọ́run ọba tí dúpẹ́ wa fọ́lọ́run ó tún ń pe ìdẹ̀ra ni. علي له في مثلها يجب الشكر fún lánàá pé kọ́ máa ṣe ìjókòó tàná lópin fún wa nígbà adúpẹ́ ó mú wa ránàá ọpẹ́ tàná tún bí òní ṣe mọ̀ pé dẹ̀ra ń gun orí ọpẹ́ ni. obìnrin pé bàbá tún dúpẹ́ ètò ní ìdẹ̀ra mi ó tún wá tí ìdẹ̀ra mi ìbá tún ti wá ó tún dọ̀rọ̀ àyàn ká máa dúpẹ́. àkẹ́yìnbá bùnúmù ṣúkúrì ìdíláàbí fọ́dílé wáyé tọ́lá ti ilẹ̀ àyàmù wà tọ̀tọ̀lá lọ́mùrù. وإن ضالت الأيام واتصل العمر tọ́ba wá ń rí bẹ́ẹ̀ níbo láwà adégbòǹgbò ọ̀pẹ́ fọlọ́hún ńgbà àdópẹ́ ẹ̀sàná tó tún ṣe tòní bá a bá dún tòní yóò tún ṣe ní ìfọ̀n alọ́la níbo láwà láti wá gbà wípé àti dégbòǹgbò ọ̀pẹ́. فكيف بلوغ الشكر إلا بفضله وإن طالت الأيام واتصل العمر وإنزلت الأيام واستطلت العمر Bọ́jú ayé bá ti ń jágùn só tọ́lọ́hun ń ṣèdẹ̀ra fún wa lọ́pọ̀ ẹ̀wọ̀n máa pọ̀ sí. Ìtọ́lẹ̀ tí ilé ayé àrùn wá sàbọ̀lá lọ́mọ́rọ̀. Ọlọ́run a dúpẹ́ fún ọ látara oore rẹ tó ṣe fún wa, à ń jókòó ti ọ̀rọ̀ rẹ kẹ̀lá mú kọ̀ dí mú. Láàyò máa lò àdé tó, wọ́n sọ̀rí dáadòó, yẹ̀sì dáadòó fi ìdájá ń múlá. وترداد إلى به تجملا العالمين حقيقة فمن شك في هذا فقد ضل واعتدى فمن شك به هذا وقد ضل واعتدى القرآن تاتوري ẹjọ́kùn kẹlámù kẹlámù kọdímù ọ̀rọ̀ láéláé ọ̀rọ̀ láéláé tí wọ́n ti sọ láti láéláé ìgbàgbọ́ àwọn ìgbàgbọ́ àwọn alùsùnà wàlìjàmáà nìyẹn pálukùránù tá jókòó tì yí pé ní ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀dí mú tọ́lọ́run ti sọ ó ti sọ láti gba aláìlẹ́. kò rí bí àwọn jàmíyà táwọn gbà pé alukùránù màkàlùkùn àwọn lẹ́dà ni tọ́lọ́run dá kùránù ọlọ́run àwọn náà wá mẹ́rin wá wọn. wọ́n lẹ́rìí táwọn fi palukuraanu yìí ní ẹ̀dọ́ ọlọ́run nípa ní nàjà àlìnáwó kòrò anan àròbíyá ọlọ́run èmi jà àlìná kòrò àròbíyá ilẹ̀ rí wọn ọlọ́run lómi ní báwọn ṣe tu lọ́dọ̀ tiwọn jà àlìná ló dọ́dàrú lọ́wọ́ wọ́n tún máa jà á là sí kàlákà. pé ọlọ́run lóhun lòun dá alukuraanu ní èdè Lárúbáwá bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ ẹ̀kọ́ òun ọlọ́run ó ṣe ni mo ṣe alukuraanu lédè Lárúbáwá kìí ṣe pé mo dá rárá alukuraanu yìí ṣẹ̀dá ọlọ́run lẹ́yìn ọba wá wílé fún wọn tí wọ́n bá gbà èyí ó mú un tí ọjọ́rú ẹ̀ wá tọ́jọ́ wípé mo ṣe ni. tí wọ́n sì da nínú alukóránù ọ̀pọ̀ rẹpẹtẹ ọlọ́run nípa látẹ́jú àlú lè láàyè àǹdáadá. ọlọ́run ní látẹ́jú àlù lọ́ra látẹ́jú àlù lè láàyè. látẹ́jú àlù lọ́lọ́run wí bẹ̀yẹn ṣé látẹ́jú àlù tá wá fẹ́ túlẹ̀ náà á sọ wípé ẹ má ṣe dá fún ọlọ́run. rárá ẹ má mú ni ẹ mú orogún bọ́lọ́m níbo míì náà inú súra ní ọwọ́ sàlẹ́ńbì ọlọ́run ní fàjà aláhùn ká asfin màkú sáwà sọ wípé fàjà aláhùn ká asfin màkú pé ọlọ́run ọ̀dá wọn ọ̀dá wọn ní aha àgbàdo tá a ti mú jẹ kó sáà dání jàálàhùn ọsọ wọn di aha àgbàdo bẹ́ẹ̀ náà ni jàálínàl kùránà àrọ̀bíyà a ṣe kùránù ní èdè kíni èdè lárúbáwá. kẹlámù kọdímù ńlá bá débẹ̀. kẹlámù kọdímù ńlá yóò máa lọ jádò fi ìtàjàmúlá. Àná àké níjẹta àká àtúwálànà. Tàná ò tó wa bá a bá ṣe ń kéré sí Yàzìdádò fi ìtàjàmúlá. Yàzìdádò fi ìtàjàmúlá. Wátàrí dáadò. Yàzìdádò fi ìtàjàmúlá. ọ̀rọ̀ ọlọ́run ni alukur'an kìí sọ̀rọ̀ ẹ̀dá bára kan tó lè súyàn ọ̀rọ̀ ọlọ́run tí èé súyàn làlùkùrán kódà kó sì yí tá ké lánàá náà la tún ké lónìí tuntun ni ó tún máa jọ lójú wa. وما جاك به آداب قد ضل وعدا ومن جاك به آداب قد ضل وعدا Àfáà wá fi oorun ó fi dá ọ̀rọ̀ padà sí àwọn jàmíyà ni. Wípé Alukùránù yìí kẹlámù ìlàhìlà álámínà. Ọ̀rọ̀ Ọlọ́run ọba tó dá gbogbo ẹ̀dá òun làlùkùránù àkínkàtàn kèése ní máàná kèése maana máàná nítumọ̀ nìkan ká wípé àlùkùránù ẹ̀dọ̀ ọlọ́run ni ṣùgbọ́n ni ituma ọ̀rọ̀ ni rárá àti àkí àtọ̀rọ̀ àti máàna àtàkínkọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni. ìtàn àwọn sì ń sá fún ni wípé wọn ò sáfẹ́ sọ pé ká má fi kọ́ lọ́hùn sọ̀rọ̀ wọ́n fi. ọlọ́run wé ẹ̀dá wọ́n wá ń bọ́ sí ibi àti mú ìròyìn kúò tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ ká mú kúò fún wọ́n sá fún kankan wọ́n wá bọ́ sínú kan ní. ìlóbi jẹ́ pé iṣẹ́ èyí ó fi mórí bọ́ òun nìlànà àwọn alùsùnà wàlùjàmá lórí ìròyìn tí ọlọ́run bá fi ròyìn ara ẹ̀ bọ́ bá ṣe pé òun ni ẹ pè é.

ohun tó wàá máa fi abálọ́lọ́hún sọ̀rọ̀ á sọ pé ọjọ́ ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ ti tiwa táwa bá ń sọ ńgbà kan tá a sọ ńgbà kan ọba àwọn tó bí a ọmọ jẹ pé nǹkan fẹ́ sọmọ yìí nígbà míì ó lè sọ̀rọ̀ tó bá ń fi yá yóò di ká sọ̀rọ̀ má wọ́n gbà pé nǹkan kan ṣe kàwé èèyàn náà ṣùgbọ́n lọ́hùn ìròyìn pípẹ́ fún yàtàkàlámù ọmọ ń sọ̀rọ̀ màtá ṣáà kẹfà ṣáà ìlàmọ́ ṣáà ọmọ ń sọ nígbà ọba wù ó sì máa ń sọ bọ́bá ṣe wù láti sọ ó lè bá lòmíì sọ tí ò ní lóògùnfọ̀ kẹfà ṣáà rẹ̀ ó lè bá lòmíì sọ tí ó ẹni ọba sì wù òun ni máa ń bá sọ. So ó mọ̀ pé ròyìn yẹn lọ́dọ̀ ọlọ́run sífà manan kìí ṣe sífà zat ìròyìn inú ìtumọ̀ ní ìtumọ̀ pé ń sọ̀rọ̀ ní èyí tó bá jẹ́ sífà zat látàǹfàkù anihu abadan tá a bá pè ní ròyìn tó pé ilmu onímọ̀ kò sígbà kan tí ọmọ gbogbo nǹkan sífà zat ni. gbogbo òròyìn tá a bá fi ru ọlọ́run tí ò ṣeé já kúò lára ẹ̀ nígbà kankan òun ni wọ́n ń pè ní sifatu zad àsifatu làtìlá tàǹfàkù àníwò abàjẹ́ni. ṣùgbọ́n lẹ́yìn tá a bá fi rò ó tọ́jọ́ yí pé láwọn àsìkò kan ní máa ń lò ó kéé ló ń gbà mí sífà máa nà nù. òun ni sifatu làtìlá tàǹfàkù àníwò gáàlì bàlẹ̀. lọ́pọ̀ ọgbà alìmọ́rì kọ́lọ́hún ó lò. èyí ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ mú pé ká má fi ọlọ́run jọ àwẹ̀ ẹ̀dá. ìgbà ọlọ́run ti pọ́hùn sọ̀rọ̀ ń sọ̀rọ̀ nu a kàn sọ wípé ìsọ̀rọ̀ ti ọjọ́ kíni ọjọ́ ti wa lẹ́yìn sàkàmísì nìyí. orí táwọn ń gbé lẹ́nu. wọ́n sì fi yọ àwí pé èyí tí ó fi yé wa náà ni pé bá a bá lọ́lọ́run sọ̀rọ̀ àpèjúwe wà lára tiwa náà àwọn èèyàn náà ń sọ̀rọ̀ ẹranko ó ń sọ̀rọ̀ ẹ́ńjìnì ó ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kálukú ẹyẹ ń ṣe kí ni wọ́n ń sọ̀rọ̀. ọ̀rọ̀ gbogbo ohun tá a kà á lè yẹn wọ́n àti kíni torí káwá má bàa fi jọ ti èèyàn kò ní sọ wá lọ bí kò ní sùn wá lọ bí ká pé ẹranko ìsọ̀rọ̀ a sọ pé ẹranko ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ ti kíni ọjọ́ ti wá ẹyẹ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ò ṣe kíni ọjọ́ ti wá bẹ́ẹ̀ náà lọ́lọ́hún sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ti ń Bàbá lọwọ lọ́wọ́ ọlọ́wọ́ kò túmọ̀ sí pé bọ́wọ́ tèmi ṣe rí ìlọ́wọ́ ọlọ́run. Àwọn àlìjànú aná lọ́wọ́. Ọwọ́ wọn ọjọ́ tí a. Ẹ ń bára àlìjànú rí. Láàrin mi Àrí dára Ẹ ń rí pọ̀ wá sọ́wọ́ orí wọn ó yàtọ̀ sórí wa àwọn náà sì lọ́wọ́ tábìlì kan la gbé ka wájú mi ọlọ́wọ́ àbí ọlọ́wọ́ ọlẹ́sẹ̀ sọ́wájú ẹsẹ̀ tèmi tí mo jókòó níwájú ẹ̀ àdáka ni mo fi jókòó yìí ọwọ́ ni ò ní ọlẹ́sẹ̀ sẹ́sẹ̀ rẹ̀ wájú ẹsẹ̀ mi tí mo jókòó lórí ẹ̀ a nítorí ẹ náà káwá pàgọ́ ọlẹ́sẹ̀. a nítorí ẹ̀ ká sọ pé èyí tí wọn bá tún sọwọ́ sí kápẹ́kọ̀ lọ́wọ́ níta wí ni pé ọwọ́ rẹ ọ̀jọ́ ọwọ́ títí kíni kéèyàn bẹ́ẹ̀ lọ́ba wa ọlọ́run ọba wa ọba tọ́láwọn àròyìn ni a gbọ́dọ̀ jáde kúrò níbẹ̀ àfi ń kí ọlọ́run pòun lọ́lọ́rọ̀ láǹkà yìí ọ̀rọ̀ ẹ̀ ni.

ó sì ti sọnù wá tàdá ó sì ti kàkọyọ tọrọ náà lóhùn sọ ọ̀rọ̀ rẹ̀ láti ń kà yìí ọba tó fún wa tá a fi lè ṣe yìí àìní lè ṣe fi ṣàdánwò fún wa. ibi a ti sinmi lánàá ọlọ́wọ́n ọba lẹ́yìn tí ó tú àṣírí àti bí ọ̀ràn àwọn ọ̀sẹ̀ bọ́ àti kèfèrí ọ̀tán ọlọ́run wá ń kọ́ ẹ̀rí tóun fi sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ pé kí ló fi gbàgbọ́ ọlọ́run wá ń sọ fún wa pé kúlí máa ń yàrí sukùnkùn mìíràn sàmáyì. kúlí máa ń yàrí mìíràn wà lárídì. ọlọ́run nílẹ̀ ànábì sọ fún wa. èé wọ́n tí wọ́n fi kú lójú ọ̀nà tọ́tọ́ ọ̀pọ̀ nǹkan ni mo ṣe fún yín tó yẹ ká ẹ fi mọ̀ mí lọ́lọ́run tí ó yẹ ká ẹ fi máa gbé ìjọsìn fẹ́lòmíì yàtọ̀ fẹ́mi ọlọ́run. nínú tẹ́ fi mọ̀ bẹ́ẹ̀ á sì kí òjò tẹ́ ń jẹ láti sánmà ta nírọ̀ ọlọ́run lóhùn ni yóò sọ wájú bí wọ́n léèrè. èyí tẹ́ ń jẹ láti inú ta ni mò ń jáde àmọ́ ìyàmúlékùn sẹ́mu àwọlé abúsọ̀ ẹni tó ní ìkápá ìríran àti gbọ́ràn ta ló ń tọ̀ ọlọrun ní olójà máa ríra báyìí lọ́jà máa gbọ́ràn. wọ́n mi yùkùrí jù lẹ́ ayé mi náà lè náà ta ló kápá akọ́mọ̀ àmàlà jáde nínú òkú àmọ́ kò lánàá. àpèjúwe ẹ̀ làgbàdo tá a kì bọ́lẹ̀ tágbàdo wọn ọba kú kọ́ra kò lè di kò lè hu àgbàdo mi iṣu tá a kì bọ́lẹ̀ èèbù tá a fi nú ebè bí èèbù ọba rà kọjẹrà kò tún ní hu iṣu tuntun fún wa à ń mú alààyè jáde látara òkú. ومن يخرج الحي من الميت ẹlòmíì bá bẹ́ẹ̀ ẹ lè jẹ́lẹ́bọ kọjú lóòsà tọ́lọ́hún ó sì sọmọ ní ẹlẹ́sìn kí ló mú jáde ó mú àlàyé jáde nínú òkú ó sì wà tẹ́lòmíì tó jẹ́ pé bí ẹ̀ mùsùlùmí ni olùkírun ni tóun dẹ̀lẹ́bọ̀. ó mú òkú jáde lára kí lára láàyè. ọlọ́run ní ọ̀sẹ̀ ni tí máa ń ṣe yìí ju èmi ọlọ́run ọba lọ. wà á máa ń yùdẹ́ bìrù lẹ́mọ̀. ta lẹni tí máa ń yí ọ̀ràn padà bọ́ bá ṣe wù. ibi kan la wà nù ẹ̀ lórílẹ̀‐èdè nìyí. ta ni yí padà. ọlọ́run ni nígbà tẹ́ ẹ̀ ń kó àpò owó méjì lọ tẹ́ ń lọ ọjà. tẹ́ fi ń ra takùkù wálé bẹ́ẹ̀ bàbá náà rí gbogbo ọmọ mi lọ gbọ́jú bẹ́ẹ̀ lọ mọ̀tòrí mọ̀ rántí ó lé ó lé múrí mẹ́ta lọ gbẹ̀rà ẹ̀ka pò mẹ́rin lọ ẹ̀kọ́ mọ́sínì méjì wálé èdè bàbá mi alágúnmu tí wọn bí àpò káàbọ̀ ó lé díẹ̀ làwọn ará tíyàn. yúdà bírù làámùr. yúdà bírù làámùrù ọlọ́run tún yí gbà padà dé. àpò méjì ní ìsìn kò tó jẹun kò tó jẹun gan òpó ń jẹ sẹ́yìn bá fẹ́ jẹun tó nítumọ̀. níjókòó ẹ̀kan àpò méjì ọ̀rá kò jẹ́ ó lè jẹ oúnjẹ àwa tálákà ó lè jẹ bẹ́yìn àbá lọ rẹ̀ kọ́ àtàkà tó sì bomi kànga ti tẹ̀gbẹ́ ó lè yó ẹ̀mí ọlọ́run wa gàrí bí agolo ọ̀rẹ́ pàtí ó lè jẹ ìgbóná ọmọ pé ntọ́lọ́ mú àlòun jẹ kèé sóúnjẹ ọlọ́run yígbà padà kèé sẹ́nìkan ọkàn wọn tá kí ni ọ lè ṣe ọkàn ń lò wọn ní oníyígbà padà bó ṣe fi máa lónù ẹ bá ti sọ fún wa ó ti sọ kó tó kú ò láyé onítọ́ bá dàsí kò kan owó ọ̀pọ̀ wúlò ṣé náà ká wá ń lò yìí iye tọ́sán ti ní wọ́n bá sì béèrè pé sólówó lè pé òṣòwò kò sì lóòótọ́ bẹ́ẹ̀ bá kó àgbà náà bá níyàwó tọ́lọ́mà ó tún máa fi sísẹ́ẹ̀mù máa bọ́ ọ̀tà díẹ̀ díẹ̀ ni o lẹ́ẹ̀bí ó fi lè tó náà o bọ́ bá gbélé pọ̀ wọ́n mọ̀ pé òtó olóògbé wọn mọ̀ bí ọ́ hmm, wọ́n tó bá ti jáde tán ti lọ́wọ́ tó dé ọkùnrin bọ̀ bá yá o tó ẹni فسيقولون الله ọlọ́run níbẹ̀ bá wọn rí tí wọ́n náà ní pọ́lọ́nù àná mà ọlọ́run ní kí á ló ṣe wọ́n tí wọ́n pààyàn ìlú ọlọ́run kí ló ṣe yín tẹ́ bẹ̀rù èmi ọlọ́run fàdà ní kún mọ̀ lọ́rùn ẹni ó ṣe gbogbo ohun tá à ń kà á lẹ̀ látàárọ̀ ńlọ́lọ́run rọ̀bùkún olùtọ́jú yín tòdodo gbogbo ẹni tó bá lòun lòun tọ́jú ẹ kìí ṣe tòdodo ẹ ti tọ́jú wa lórí òdodo lọ́lọ́ ẹ mọ̀ iye ọmọ tí mò ń tọ́jú ni ọlọ́run kan bu àsìkí wọn lé ọlọ́ni ìwọ kọ́ ń tọ́jú wọn ẹ ti tọ́jú wọn lọ́lọ́run ẹni tí tọ́jú èèyàn ní tòótọ́ òlọ́lọ́run. rọ́bùkún mi lè há Fàmádà bàdà lọ́hàtì. Bàdà lọ́hàtì lọ́bọ̀lá. Tá a bá ti mú ìtójódodo tá a mú kú ò, irọ́ ló kù, ànà ló kù. Bẹ́ẹ̀ bá ti lóhùn ọ̀bá ń tójó òótọ́ ti sọ lọ́hùn gangan lọ, ànà ló kù tí ọmọ bá lọ. Fàmádà bàdà lọ́hàtì lọ́bọ̀lá ló bá iná tó sọ̀rọ̀ fún. Ọlọ́run ní lẹ́sìn ń pa dìdàdìdà láti tẹ̀lé tèmi ọlọ́run báyìí. Kí ló ṣe ń tẹ̀ pa dìdàdìdà? tẹ́ ẹ lọ sàn án sójú ọ̀nà èmi ọlọ́run. kàdáríkà ákàtí kalimatu rabbika alàlàrínà bá ṣẹkú. ọlọ́run lọ́rọ̀ àwọ ọlọ́run ó dòdòdó lórí gbogbo àwọn tí wọ́n ṣe pòkì. annahum la yu'minun. tí wọ́n ṣe pòkì tí wọ́n tẹ̀lé ọ̀nà èmi ọlọ́run ọlọ́run lọ́rọ̀ mi dòdòdó. òdodo ọ̀rọ̀ náà ni pé ànàhún láàyò mìíràn a ti parí ẹ̀ pé wọn ò ní gbàgbọ́ ó fẹ́ fáwọn àtàn abára wa nù gbàgbọ́ nínú kádàrà náà ẹni tí ó gbàgbọ́ ọlọ́run náà ló ti parí ẹ̀ ó ní wọn làbá àfin ní ayé àlùmọ́rídò wa nà iná lè rọ́ dàtà nínà. لو أردنا كجالنا كل ما فيك يريدنا أيها المريد أنا إن الإرادة منا إن الإرادة منا لو أردناك جعلنا لو أردناك جعلنا قل ما فيك يريدنا قل ما فيك يريدنا الباني أيها المورد والنار ó ń sọ lórí ahọ́n abígbà tọ́lọ́hún bá ní sọ̀rọ̀ mo pè wọ́ tó olóhùn ní tẹ̀lé ọlọ́hun tó olóhùn ní sìn wá òòsà lọ́ọ́ máa sìn ẹbọ lọ́ọ́ máa ṣe iná lè rà dáadáa àwọn ọlọ́hun la gbèrò bẹ́ẹ̀ gbà ọ́ wípé ò ní sìn wá zọ́ọ̀dà sami nà láwọ̀ arábìnà kàjálì kó là máa fi kàrí. báwọn ọlọ́run lọ́wọ́ àràjìnáàkà tá a bá ń fẹ́ ọ fẹ́ ọ wa tá fẹ́ kọ́ ọ máa á.

tàwọn ọlọ́run láàjẹ́ kọ́ máa wá kí àwa náà máa wáká tá a fi ọ̀ ṣùgbọ́n tá bá ti fẹ́ yàn àníjọ́ mojú ọ̀nà wa. Tàjàlé náà kò lámà ìrà yọ̀rẹ́ jẹ́ náà láwọn àrádé náà tàjàlé náà kò lámà ní ìgbà yọ̀rẹ́ náà. Ọlọ́run ní فماذا بعد الحق إلا الضلال kí ló kù lẹ́yìn ojú ọ̀nà tọ́tọ́ إلا الضلال فأنى تصرفون ọlọ́run ní fàánà tó bóò lẹ́ ti ń ṣe wọ̀nyí tẹ́ ń parí dáadáa. àdáàlìkà àpàtìkà ni mẹ́sọ̀rọ̀ bí kàlẹ́lẹ́bí ni ọ̀fẹ́sẹ̀ fún. ọlọ́run lọ́rọ̀ àwọn ọlọ́run lódòdodo lórí àwọn tí wọ́n ń ṣe pò kí. ayò mìíràn. wípé wọn ò ní gbà wá gbọ́ ni a ti parí ẹ̀ a ti fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀. ayò mìíràn. pé wọn ò ní gbà wá gbọ́. ìdájọ́ ọlọ́run àti kádà rẹ̀ ó ti parí lórí ẹnì kọ̀ọ̀kan wa ẹni ó lè jáde inú ẹnu wa kò sí ọlọ́run ti parí ẹ̀ pé wọn ní gbàgbọ́ kúlẹ̀ alimi ṣúra káyì kún. kúlẹ̀ alimi ṣúra káyì kún ẹ̀rí ẹlẹ́kanu sàǹkọ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí wípé nínú samayo. ta lẹni tí ń sáàsì kì í fún yín láti sánmà àtìlẹ̀ àkọ́kọ́ nù ta ló ní ìgbọràn àti ríran yín. ta ni máa ń mú alààyè jáde kúrò nínú òkú. ta ni máa ń mú òkú jáde nínú alààyè ọjọ́ mẹ́rin káfí méjèèjì yóò sẹyọ kan alààyè jáde nínú òkú òkú jáde nínú alààyè mẹ́ta wàmọ yóò dàbírò làámùrà ta ni máa ń yí ọ̀ràn padà bó ṣe fẹ́ ọjọ́ mẹ́rin. Fàtàyàkúlùnà lọ́wọ́ bàkúlà bàlá tàṣàkùn. Ẹlẹ́karùn-ún wa ló tún bí ọba tún ti di kúlí, òun náà jẹ̀lẹ́karùn-ún, ó ní pé kúlí kúlí òun ló fi gbé mẹ́rẹ̀ẹ̀rin tòkè ó tún wá ní kúlí èyí ò ní ẹ̀rí ẹlẹ́karùn-ún. alìmí ṣùrọ̀ká ìkún. ṣé ń bẹ nínú àwọn tẹ́ ẹrú mẹ́mi ọlọ́run. báyìí yàgbéjà olùkọ́ yìí. sáàsọ pa wọn ni wọ́n pilẹ̀ ẹ̀dá. fún mayo tuntun. ṣé Ṣàngó ló pilẹ̀ ẹ̀dá ni. tẹ́ẹ̀fì lóhùn lẹ́ẹ̀máa sìn àbọ̀yá. fún mayo rídùn. àbọ̀bàtálá. táwọn ọlọ́run ọ̀bá tún láyé lò má ta ló tún lè dẹ́ ẹ̀dá padà. sáwọn tẹ́ ń sìn ni. Kúlẹ̀ alimi ṣúrọ̀ká ikùn mẹ́rin yàtọ̀ olùkọ́lẹ̀. Tó wà nínú àwọn tí ẹ̀ ń sìn tẹ́ ẹ mú mẹ́mi ọlọ́run. Ẹni tó lè mọ ẹ̀ dáadáa níbẹ̀rẹ̀ sẹ́kọ̀ọ́ nínú tọ́lọ̀ fi jáde pé òun ó òkú dìde nù. bóun ó ṣe láti bí eégún eégún kẹrẹ fún. ọ lẹ́yìn a ti bí eégún kẹrẹ fún. Àlàdí àǹdà àwàdà máa ń rọ̀. Ọlọ́run ní wá fọ́rẹ́ra yìí tẹ́ ẹ fi rò pé òun ní lè tún padà. Ọlọ́run ní sọ ẹni tá a mọ̀ ní yọ́ dá padà ní alábí máa ń rọ̀ tún. tó dá ń gbà àkọ́kọ́ ẹni tó bá mọ̀ bó ṣe dá nǹkan gbà àkọ́kọ́ kò lè lé fún láti fi ṣe kí ni láti mú padà wá kò lè ọlọ́run ní ẹ sọ fún wa. àfijẹ́rì ẹ̀ ni o ọlọ́run ní sọ fún wa. máa ń yábìdá olùkọ́ lùkọ́. ẹni tó jẹ́ wípé òun ló ṣe ẹ̀dá níbẹ̀rẹ̀. fún mayọ̀ ẹ̀dùn. òun kẹ́hùn náà ni yóò tún dá ẹ̀dá padà fa tún fà kúnà ibo lẹ́kùn gbà ojú mélòó ojú márùn-ún ànábì tún sọ fún wọn ẹlẹ́kẹ̀fà nú ṣùràkáyì máa ń yá ìlàlà hákì sọ́ńbẹ nínú àwọn tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run ẹni ó lè fẹ́ ṣe èèyàn lé ọ̀nà òtítọ́. sọ fún wọn pé ọlọ́run ni ọlọ́run ni ó lè fẹ́ ṣe èèyàn lé. òun ni. ìgbàgbọ́ àwọn ànábì ọlọ́run ebi ànábì Ibrahim kọ́ òun lọ sọ ní ọlọ́run ọbẹ̀ ìtọ́ pé kàlákà ní fàwúwà yàdí fàwúwà yàdí ẹni ó dá mi lọ lọ́hun òun náà lẹni tó tún lè fi mí mọ̀nà omi ìtúnbẹ̀ tó sọ̀rọ̀ mọ̀nà ẹ má wulẹ̀ ilé ní àlàbí yàtọ̀ kó là ṣe ìnàkàlákà ó tún máa dá ọlọ́run lẹ́mìí lọ́ba àtọ́ gbogbo ti bẹ pátá bó ṣe rí èmi ni mo fún bẹ́yìn èèyàn ṣe rí hùn èmi ni mo fún láwòrán náà bí ẹyẹ ṣe rí yẹn ọlọ́run lémi ni mo fún un sún máa hà dáa gbogbo ojú ọ̀nà tí kálukú yín ń tọ̀ èmi ni mo tọ́ yín sí. ọ̀sẹ́ni tí ń tọ́ yẹn sọ́nà ju ọlọ́run lọ ọlọ́run lémi ni mò ń ṣe. Kọ́lá rọ́bùnà lẹ́bí àtọ́kùnlẹ̀ sẹ́yìn ní kọlọ́pọ̀ òun fún máa dáa. Ọlọ́run ni, níbo mi ìsúrátù, ìsúrátù lẹ́ alákọ́ ọlọ́run ní alábí kọlákà fàṣà wá. alábí kọlákà fàṣà wá. wàlábí kọjáró bá a. ṣé gbogbo ẹ̀ ń jọra wọn. wàlábí akọ̀rọ̀jà lùmọ́rọ́ á. ọjà aláwò gòsà àná. ọlọ́run lẹ́mí ẹni ẹni tí alábí kọlákà gbogbo ẹ̀dá èmi ni mo dá. fàṣà wá mo sì ṣe bó kálukú dọ́gbadọ́gba. Èmi ni mo gbogbo òrìn àjò ayé yín. Fáhàdá mo sì ń tọ́kálùkù sí bí ó ṣe máa rìn. Bọ́ ọba lásìkí, bọ́ ọba lásìkí lábíjan, wọ́n bá máa gbóyin fún ọ́ntẹ́lẹ̀ mọ̀, ọkọ̀rẹ́ Ọ̀nà tó èèyàn dán. òun lọ́lọ́n ọlọ́run ní sọ fún wọn. هل من شركائكم من يهدي إلى الحق àwọn ọmọ akẹ́mbẹ̀ àdá ìjọ míì tá a bá fẹ́ kó di múta àádí aráàfin méjì ni máa ń gbà á lò ó lè lo ìlà ó lè lo láàmù ó rí pé bẹ̀rẹ̀ ìlà ni á lò níjọ́ mi a sì lè fi lamu lásán ká lò ó kó gbé yáàdí ilà lè hákì níjọ́ mi ó lè jẹ́ lè hákì méjèèjì náà ni ó la lè lò. so. kúlì láwù yàrá ilé hákì. ẹ̀rí pé bẹ́ẹ̀ ní ìsìn láàmù ló lò kò ló ìlà méjèèjì náà ni òun ló lè lọ ọlọ́run lẹ́mi ọlọ́run ni mò ń máa tọ̀yàn lọ sí ojú ọ̀nà òdodo. afẹ́mi yàrá ìlẹ́lẹ̀ àti àhákò àrí òṣìṣẹ́bà. ọlọ́run wá ń bi àwọn ẹlẹ́bọ olóòṣà ẹni tí ń pẹlòmí lẹ́yìn ọlọ́run léèrè ó ń bi wọ́n wípé afẹ́mi yàrá ìlẹ́lẹ̀ àkì sẹ́ni tí máa ń tọ̀yàn sọ́nà tọ́tọ́ àhákò àrí òṣìṣẹ́bà sóun ló yẹ máa sìn láyà yìí. abẹ́ni tí ò lè fi yàn mànà àfi kí wọ́n fi mànà òòsà kan ò lè fi yàn mànà fi ọba wù ọ̀tọ̀ ọba rí i pé òjò ń pa òkúta ẹ o lè kọ́lé tó ti wò ó wọ́n ti wọn tó gbé fóun bí ọ wà kan wọ́n wọn ọ̀kan páànù sí wò kan wọ́n kan wọn ó ń gbénú oòrùn lè kò lè yàmà náà kò lè wí nǹkan ọlọ́run ní sáwọn ọlọ́yẹ kẹ́ ẹ máa sìn. ìlà yorùbá hmm. abẹ́ni tí ò lè mànà àfi kí wọ́n fi mànà. fọmọ́ làwọn kẹ́ ẹ bàgà ìsìnfọ́ọ̀mù bẹ̀rùn tẹ̀kìrìrì lápè á retí èsì lọ́dọ̀ wọn bí ọba sì jẹ pé amúwá ní tẹ̀kìrìrì ẹ̀ náà pé hujja ẹlẹ́kẹfà kan àyà máa pè ní ìlìzámù lè hujja ẹlẹ́keje nù àbí kẹfà ẹ̀keje yọ máa jẹ́ ìlìzámù hujja ẹ̀kẹfà ní ọ̀jẹ̀ hmm, ẹ̀kẹfà ní márùn la kàbọ̀ ẹ̀yìn afẹ́ afi àròjà rẹ̀ rílẹ̀. lé wọn lórí náà ẹja padà àyà yẹn ọlọ́run sọ àjò lálọ. wàmẹ́ mi ní. ọlọ́run ní sọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò tí wọ́n sin nǹkan míì lẹ́yìn ọlọ́run tẹ̀lé ní èrò èrò bá mú eléyìí ta ògún ó jẹ́ èèyàn pàtàkì ń bọ̀ wà láyé bó ṣe pàtàkì pàtàkì lọ́dọ̀ ọlọ́run náà ètí gbogbo wọn fi máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan náà wọ́n sọ ọlọ́run dẹ̀dẹ̀ ẹgbẹ́ wọn pé ó lè má lè dáhùn ṣùgbọ́n tá a bá fi nǹkan kan sàmì ògún tá a wá ń sọ fún pé abẹ́gbà kan yóò tètè bá ní sọ fún ọlọ́run àwọn náà mà pọ̀ ọlọ́run bẹ ṣùgbọ́n wọ́n fẹ́ mú máa nà àbùdùn níbò míì inú àlùkùránì wọ́n wí pé máa sí àwọn nǹkan nínú kọ́ọ̀rì bú náà ìlàlá ìgbó lè fa kí wọ́n lè sun amọ́lọ́ ni kí wọ́n lè bá sun amọ́lọ́ wọ́n ṣe tètè bá sọ̀rọ̀ ní tiẹ́. ọlọ́run ní mòròmòrò kò lè rí nǹkan kan mú kọ̀rọ̀ ọlọ́rọ̀ látara òdodo bí ti wulẹ̀ kọ́ máa. ọlọ́run ní gbogbo ohun tí kálukú wa ń ṣe pátá nínú wọn ọlọ́run mà ọlọ́run kọ́ sọ wa jọ̀la alhamdulilayi. adúpẹ́ arójú ara ààyè kétò ní. àmàrójú ara ààyè wítò ní. ya á lè rójú kàrà gbọ́tọ̀lá. àrójú kàrà gbọ́tọ̀lá. kàrà kétọ̀lá. àrójú kàrà àyè kétọ̀lá. àrójú kàrà wítọ̀lá. kàrà fún kíta lè bu wáyé bàbí ìlmi wal híràkì Bàdà ń dábàbò lè kó lè láàrin bí nàbí. Àrèjá dídà náà lè máa kọ́ máa dínú ìlú mi kìlá. Àkọ́bá ń dàrọ̀ jídú sọ ní màmí. ní màmí.